kò bá wùmí kí n tiẹ̀ ṣe àdìsí bí a ìbáyìí ní ìgbìmọ̀ pé ní a bí kí n sọ díẹ̀ nípa biography wọn àmọ́ ọlásìkò tí tí ó sì nígbà láyé kí n ṣẹlẹ̀ ìṣọ́lá ní ìgbèrú akọ́bìnrin sọ́ọ̀tù ìwà tí wọ́n bẹ̀rẹ̀ ìṣọ́lá àwọn yóò mọ̀dé bára ní لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أتبكم الله وبركاته lórí àwọn orí oríṣiríṣi tí ó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa ìbẹ̀lú àwọn orí tó ṣe pé a tójú rí ọlọ́run ọba tó ṣe fún wa èsì tó bẹ nínú àwọn orin tó ti bá àbójú rí tó ti fi orin náà sì ní tàǹfìlẹ̀ orin yìí kò lóṣìṣì tọ́nà bá fi ṣe àmì ìkọ̀ọ̀kan wa àdúgbò fún ọlọ́run ọba ní orí àwọn orin yìí atọrọ ìfẹ́ atọrọ ìfẹ́ fún aṣíwájú wa àdẹ́sọ́ ọlọ́run ààrẹ ọ̀sẹ̀lẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tí wọ́n ń tẹ̀lé ojúpáná wọn títí di ọjọ́ àkèyàmù ọlọ́run ọba kí ó máa ń yèrè àti ẹ náà kú nínú ìgbẹ́ yìí. látara ilé yìí mo kí àwọn ọmọ ẹ̀yà wa dáadáa ní ìta ẹ̀sùn pẹ̀lú àwọn ìgbìyànjú kí wọ́n ń ṣe láti pé kò ní ẹ̀sìn ní àlàáfíà báwo ni yóò fi tọ́ka láwùjọ. Ògbẹ́lọ́ wọn sọ àná wọn tààrà ìyóba ìta ní ẹ̀sán olóore. Lábàlábẹ̀, mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá bàbá dáadáa àtàwọn ẹ̀yà dáadáa ní àdúgbò yìí. Ọlọ́run bá kí ọba wa san ṣe ọlọ́run bá tó bá ní tó bá wa san gbogbo yín lẹ́sàn dáadáa torí pé ibi tí ìsìláàmù dé nì especially tó bá lè pín kú ló fẹ́ sọ òun náà ni ìsìláàmù tí ò ní bákan nínú ìsìláàmù tó máa gara àdúgbò míì wọ́n á gbógun wà ń àdúgbò míì wọn ò ní gbà wọ́n láyè. ọlọ́ọ̀bá tó sọ gbogbo ilẹ̀ sọ dáadáa o àbẹ̀rẹ̀ ọ̀bá subhanahu wa alá ti sọ̀rọ̀ lórí ẹ̀ òun ń náà ni àdìsíláàmù tí yóò gbà ìlàdí tó àtàhàdìyàtú wal haddu. ìsìláàmù nílẹ̀ yorùbá àwọn ìpèníjà àwọn challenge àti àwọn solution sí àbí àwọn àtúnṣe tí ìsìláàmù tí ó gbé kalẹ̀ láti fi dènà àwọn gbogbo àwọn ìpèníjà yìí láì ní ìgbà àsìkò torí pé ibi tí mo ń lọ yóò jìnà díẹ̀ mo sì mọ̀ pásítọ̀ ìfẹ́ yìí. ṣe rí àkọ́kọ́ ṣe mọ̀ pé tí wọ́n pe tọ́pù yìí náà gbé àlìsílámù fi bìláàdì Yorùbá àtàhàdìyàtù wal hallu ìgbèníjà àkọ́kọ́ pọ́blẹ́mù àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ ìṣòro àkọ́kọ́ tí a nílẹ̀ Yorùbá òun ni Islam gẹ́gẹ́ fúnra rẹ̀ kí ni àgbọ́ Islam gẹ́gẹ́ ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gangan nìyẹn kí ni Islam gẹ́gẹ́ torí pé ẹlòmíì fi lè pe tán pé ní Islam ni pé ìdí àwọn àfá rẹ̀ ń ṣe òun wọ́n pè ní Islam ẹlòmí fi rí pé lára o ìdí mo bá bàbá wa tó ń ṣe òun gẹ́gẹ́ ní Islam ẹlòmí àwọn fámílì wa ní tó ń pè ní Islam òun náà ní jẹ́ Islam nílẹ̀ Yorùbá ló wá já wípé àìjẹ́ ti tí pè ní Islam yẹn gẹ́gẹ́ òun gẹ́gẹ́ ní ilẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ dáwà lálẹ̀ sẹ́lẹ̀mọ̀ pé nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ fún wa nínú Suratu Al-Imran ọlọ́run ọba ní inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn tọ́lọ́run ọba mọ̀ lọ́dọ̀ rẹ̀ tó recognize ẹ̀sìn tí ọlọ́wọ́n ọba tí yóò yọ ọdún sí lọ́dọ̀ rẹ̀ òun náà ni al-Islam ìyẹn ló ṣe pé ọlọ́wọ́n ọba tó ń sọ ohun alẹ́mọ̀rán yẹn náà pé wọ́n máa ń yá bùdáwé wọ́n ń wà lùsìláàmì bílẹ̀ fẹ́lẹ̀ yóò kó balẹ̀ ní òun wà sí àtẹ́rọ́bí bílẹ̀ lọ́sìlì ẹni tó bá wá ṣe nǹkan tó yàtọ̀ sí ìsìláàmù tí a gbé kalẹ̀ yìí tó ṣe wípé ìsìláàmù sọ́rọ̀ wọn bá mọ̀ ní ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn bá lòun ò ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá ti tòjú àlùkìyàmà yóò jẹ́ kí ni yóò wà náà ti yóò ṣòfò nípò míì ọlọ́run ọba bá ni kul ya ayyuha an-nasu in kuntum fi shakkin min dini fala a'budu alladhina ta'buduna min dunillah walakin a'budu allaha alladhi yatawaffakum ọlọ́wọ́n bá ní ìwọ àlẹ́bí sọ fáwọn èèyàn wípé tẹ́ ẹ bá ń ṣe iyèméjì pẹ̀lú ẹ̀sìn mi tí mo gbé wá ẹ̀sìn mi tí mo gbé wá òun ni pé bẹ́ẹ̀ ààrùn lẹ́dí ìrẹ̀jẹ̀ àrùn ó clear ẹ̀sìn mi tí mo gbé wá tí ò bá yé yín ẹjọ́ yé yín ẹ̀sìn mi tí mo gbé wá òun ni ẹ̀sìn tó ṣe wípé bẹ̀rẹ̀ ààrùn lẹ́dí ìrẹ̀jẹ̀ àrùn nàìjíríà ìníṣìn nǹkan tẹ́yìn sí lẹ́yìn ọlọ́wọ́ báyìí so tí mi ń tọ́ka sí wípé nǹkan tá ń pè lẹ́sìn ìta ń pè ní Islam Kùránì àti súnà lẹ́bí sọ̀rọ̀ sálàm ló sàlàyé ẹ̀ ìyẹn ló fi pé ọlọ́wọ́n bá ní wà á ní hádà sirati mustaqima fattabi'uhu wala tattabi'u subula fatafarraqa bikum an bá ti ju ọlọ́wọ́ wá ní ojú ọ̀nà tó ń gbé kalẹ̀ tó lágara yẹn tó straight tó tọ́ yẹn pẹ̀tẹ̀lú ojú ọ̀nà yẹn gẹ́gẹ́ tẹ̀lé wọ́n lè tẹ́tẹ́ bẹ̀rù sóbùlà ẹ má wàá tẹ̀lé ojú ọ̀nà oríṣiríṣi tó ṣe pé kálukú ló ń bì fún Islam bó ṣe wò eléyìí ó gbé wá ló sọ pé ní jẹ́ Islam lélẹ́yìn eléyìí ó gbé tiẹ̀ náà wá òun náà sọ pé ní jẹ́ Islam lélẹ́yìn ló ṣe ń pé ẹ máa rí nínú àyà al-Qur'an a sì máa rí nínú súnà Nabi sallallahu alaihi wa sallam níbi tí Nabi sallallahu alaihi wa sallam ti máa ṣàlàyé wípé kí ni dọ́tà ń pè ní Islam àdéhùn Umar tó wà ní sahih Muslim gbà tí ó ní Nabi sọ pé al-Islamu an tashhada an la ilaha illallah ìwọ̀n bá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá sí màdí ìyẹn kájẹ́ tó kù sẹ́lómi ta àyàfọ́ ẹlọ́run ká ká máa kírun ká máa lọ zaka ká máa lọ ká máa gbàwẹ̀ ká lọ sí hajj níbo ní àbí àkíyèsí àbí ọ̀rọ̀ ìrà ní tó wà ní muslim àdábì ní alimuslimu man salima alimuslimuna min lisanihi wa yadihi wà ní buhari wà ní muslim náà mùsùlùmí ilẹ̀ ní tó ṣe pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ là níbi ahọ́n rẹ̀ àti níbi ọwọ́ rẹ̀ níbi hadith bá sọ́kùnrin hakim àti àjíhìn àti أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن الإسلام وبيلي ربيت في الإسلام كل واحد بني أن يسلم قلبك لله وأن تولي وجهك إلى الله وأن تصلي الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة حديث الإمام أحمد بن عبد الله إن بس wípé ń tàn pè ní Islam òun ni wípé kó tẹ̀mí rẹ̀ rọ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kó lè kí ọlọ́run ọba nìkan òun ló máa kọjú sí kó lè máa kírun kó sì máa yọ zaka àmọ́ wá rí nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní hadith bẹ́ẹ̀ tó gbé àlẹ́bẹ̀ sọ pé ìtọ́ tó pè ní Islam lélẹ̀ eléyìí wọ́n tó pè ní Islam lélẹ̀ òun ló fi fà á nígbà tí àlẹ́bẹ̀ sọ̀rọ̀ sẹ́lẹ̀ ń sọ fún wa nínú hadithu Abi Hurairah ilé ìtú wọn ti mọ̀ àtọ̀ wọ́n tẹ̀ ní mẹ́rù mẹ́rin lórí wọ́n tún bá dé lẹ́kùn yẹn sìn Buhari wa ọ̀rọ̀ ìmọ̀ mẹ́rin kiri bẹ́ẹ̀ ni ìmọ̀ mẹ́rin tó wà mú àtà ìgbà tó wáyé pé ń tà ń tẹ̀lé gẹ́lẹ́ nílé ìrùkì ń ṣe kí àwùjọ wá ṣe ní yóò ṣe lè ìgbà tí ìmọ̀ mẹ́rin tán sọ wípé àjẹ́sọ̀rọ̀ wà nígbà tí adé sọ pé mo fi nǹkan méjì kalẹ̀ fún yín ìtàmọ̀sán kò lè di náà lẹ́ǹtẹ̀bí lò tẹ́ ẹ bá fi lè gbá méjèèjì mú ẹ̀ ní ṣe ẹ̀ nínú ìtàmọ̀ lọ́hí ọdún nẹ́sẹ̀lẹ́bí ó ní wáyé àti súnmọ́ ẹ̀dẹ́bí tọ́lọ́ lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ méjèèjì yẹn ìyẹn ló fà á lóko pé hadithi kan tánàbí sọ yìí pé tàràtùkùn àlàmà hajjẹ̀sìn lè yọ lè yúhá kẹlẹ̀ hàrìhà ibi tí mo gbé ní lórí ojú ọ̀nà kan tó ṣe kí ni tó má tó làgára ni tó ṣe wípé ẹnìkan ò ní yẹ̀gẹ̀rẹ̀ kó ń bí àyàkó sọ̀rọ̀ ó bí ni pé ànábì sallallahu alaihi wa yóò kú àyàfi tó ṣe kókó ti tàdáyé níjà Islam ìtumẹ̀ nìyẹn so that kálukú ò ní ní bùkátà sí wípé sátẹ̀sẹ̀ máa wá jòkó ká máa wá ronú wípé kí ni wọ́n ń pè ní Islam gẹ́gẹ́ tí kálukú wà á jòkó tí wọ́n wá sì pa ìsìláàmù fúnra rẹ̀ ó ti wù so ló fi pé nínú àwọn àkọ́kọ́ ìṣòro tí ń fẹ́ ìsìláàmù nílẹ̀ Yorùbá ó ní pé kálukú ní ti fa ìsìláàmù bí ó ṣe wù kódà kìí sì yẹ nìkan kódà àwọn tó ṣe yí pé gan amọ̀ pé èèyàn yẹpẹrẹ ni wọ́n láwùjọ àwọn gẹ́gẹ́ tó ń define kí ní jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ tó ṣe wípé kódà àwọn tó jẹ́ àwọn lòsúsù àwọn tó jẹ́ àwọn àyà àdìsí gẹ́gbà ní ẹ̀dẹ̀ máa rí olórin gan ní yóò máa dìfáyìn rẹ̀ yóò máa sọ ìtumọ̀ sí jẹ́lẹ̀ fún wa táwọn yóò sì gbàgbọ́ bẹ́ẹ̀ kódà tó jẹ máa fi dà wá gẹ àwọn tí wọ́n jẹ́ lórí ìtàgé àwọn ni sọ fún wa pé báyìí ni ó ti yẹ báyìí ló ti láti sọ́kàn nílẹ̀ Yorùbá táwọn èèyàn bá ń sìn táwọn mẹ́sàn pé kò lọ́lọ́wọ́ bá ti rí ìsìn ẹgbẹ́ bọ́lọ́wọ́ bá ti ara rẹ̀ nínú alukur'an ọlọ́wọ́ bá ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ó dákọ̀ rẹ̀ ó rẹ̀ lọ àwọn orúkọ oríṣiríṣi lọ́wọ́ bá alukur'an ọlọ́wọ́ ní kúrú ọlọ́wọ́ bá rẹ̀ àgbàlagbà kan tó wọ́sọ funfun àbí ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá màláìkà náà ẹnìkan tí máa ń wọ́sọ kí ni ẹ̀dàkùn ìbò láti rí nìyẹn nípa àwọn òjíṣẹ́ náà wọ́n dàrú nípa ọlọ́wọ̀n ọba gẹ́gẹ́ fúnra ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n dàrú nípa àwọn òjíṣẹ́ wọ́n dàrú nípa màláìkà wọ́n dàrú ẹ́ tó gbogbo ẹ̀ ni wọ́n ti dàrú tó fi pé àwọn tó ti rí pé wọ́n èyí sí ìyàn tó ṣe pé wọ́n èyí jẹ lẹ́sìn àwọn ni wọ́n ti fáìn kí ni ẹ̀sìn jẹ́ fún wa kódà àwọn ni wọ́n rọ sí wa lágbárí pé kí n tán pè lẹ́sìn lélẹ̀ tóbi má àwọn olórin làwọn kódà ẹ̀lú yóò tún máa sọ fún ọ pé ẹ máa sọ̀rọ̀ ìsúta yóò tún máa sọ fún ọ pé olórin kan sọ pé níbi ọ̀rọ̀ ẹ̀sìn yóò tún máa sọ fún ọ pé olórin kan àlósọ pé bí ó ti wá rí nìyẹn kálukú ní ti fáìn láàbò sí i ọ̀dà ní ìsàbá bẹ́ tú la hawla wala quwwata illa billah kí ni túnmọ̀ rẹ̀ láàúlà kò sọ pẹ́pẹ́ àbílẹ̀kọ́ ni wala quwwata kò ságbára la rẹ̀ ní pé kò sọ ẹbọ gẹ́gẹ́ lẹ́nu rí ìṣe ni wọ́n ń pè lẹ́sìn ṣùgbọ́n ṣe pé ìsìláàmù ọ ànábì ò gbé ìsìláàmù wá ó ṣe pé ẹ̀sìn tí ó kọ̀m̀plìtì ni ànábì sì máa tẹnu máa tẹ́ ìyá kò wà dàdá tó kù mú ó dọwọ́ yín kẹ́ ẹ máa dáhùn àdáda lẹ̀ nínú ẹ̀sìn nínú ẹ̀sìn là ń sọ ìyá sọ́rọ̀ mi jáyé torí pé ọlọ́wọ́n bá ti kọ̀m̀plìtì ẹ̀sìn ó ti yọ́nú sí ìsìláàmù fún wa lẹ́sìn ìyẹn gẹ́gẹ́ làkọ́kọ́ nínú nǹkan tí ó kọ́kọ́ jẹ́ ìgbèníjà tó ṣe wípé tó bá ṣe wípé àbá dúró lórí pé kí ọlọ́run àtòríṣẹ́ rẹ̀ sọ ni láàfin ti fà ìkíní jẹ́ Islam yẹn gbogbo àwọn àwọn wàhálà tí a rí inú àwùjọ ipò ní ibẹ̀ ló ṣe wípé lábàlá eléyìí ọlọ́run ọba náà sì ti ó ti sọ fún wa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ọlọ́run ọba ti gbé ọ̀nà ṣe ó ti gẹ́sìn tiẹ̀ kalẹ̀ ọlọ́run wá ń sọ nìkan pé wà ń tútẹ̀ áfùsára mẹ́fìlì áfùsára yóò kẹ́ àǹtẹ̀lìdìlá ìyẹ̀tẹ̀rẹ̀únà ilẹ̀ zọ́nà wà ní hun ilẹ̀ àyàfòròsùn so ọlọ́run wọn bá sọ wípé tẹ́ bá tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lórí ilẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á sọ nínú ni torí pé mo rò mo rò èmi náà ká òrò bẹ́ẹ̀ náà ni ẹlòmí ó jí lókàfẹ́ yóò yà yín lẹ́nu ká sọ pé inú ọmọdé yìí káwá sọ pé kẹ́lì kan bí káwọn yẹn máa lọ sẹ̀ sílẹ̀ kó wá ní kó máa lọ tàwáàfù kó máa tàwáàfù rándàbọ̀ tó ọmọdé sẹ́sì mi léyìn òkú ibo nìyẹn wà so kálukú náà yóò kàn jòkó yóò wọ́n pé hmm, kí ni a tó fẹ́ ṣe báyìí yóò sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà yóò sì máa gbé lẹ́sìn fúnra rẹ̀ ẹ wá wo oríṣiríṣi àwọn àdádálẹ̀ tí àwọn èèyàn wá dálẹ̀ nú ẹ̀sìn túkò rẹpẹtẹ tí ò ló ń kà tí kálukú ló fẹ́ tùkú sínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ló sì wò pé ẹ fílà tó fẹ́ sí láì ní sí ọ̀dà ẹjọ́ ká gbélé iná ìkàlẹ̀ tábà ti gbélé iná ìkàlẹ̀ àwọn yóò máa ṣe lọ. eléyìí ló tún dé eléyìí ló tún wò pé eléyìí tẹ́mi náà tó fẹ́ máa ṣe ni òun ló tún gbé ìyẹn ló fà á tó ṣe pé tí wọ́n ti fọ́ ẹ̀fún wa lẹ́sìn nílẹ̀ Yorùbá òun gẹ́gẹ́ kọ́ so kí ló ti fà látara pé àìmọ̀kẹ́ àìmọ̀kẹ́ yẹn látara torí pé ní tí èdè kí yẹn rí ẹ̀sìn torí tàbá ń sọ̀rọ̀ fẹ̀ sí pé islam ní challenges lẹ́nu challenges tá à ń sọ islam tá à ń sọ islam tó wà sáyé là because àwọn tí àwọn rò pé wọ́n láwọn ń pera wọn ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí ní challenge ní rírá ni ẹgbẹ́ mi náà jí èmi náà bá wò náà ni èmi náà ti ń bá ti dínà lọ́nà so challenges tá à ń sọ òun ni pé ẹ̀sìn gẹ́gẹ́ tí àlẹ́ sọ̀rọ̀ wà ọ̀sẹ̀ lẹ̀ tó lọ́wọ́ ẹ̀dẹ̀ rí pẹ́tí yẹn kó clear nígbàtí àlẹ́bí sàlàyé àwọn mẹ́ta kan wọ́n wá sórí àlẹ́bí sọ̀rọ̀ àlọ́ sẹ́lẹ̀ wọ́n làwọn bá bẹ́ẹ̀rì nípa bóòlù àlẹ́bí ti máa ń sẹ́sì àwọn ìyàwó àlẹ́bí bá sọ fún tán wọ́n ní ká ẹ̀nà òun kà pọ̀lú hà ọgbọ̀jú kiri rẹ̀ bí i kiri gẹ̀ àmọ́ bóyá nítorí pé àlẹ́bí jẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀ yìí àlẹ́bí sọ̀rọ̀ sẹ́lẹ̀ àlẹ́bí jáde sí anábì ti kọ̀rẹ́tì wọn torí pé ìtọ́kà padà ń sọ ọ́nà wọn ni pé tẹ̀síwájú abáyìí nígbà tí o ti sàlàyé sánàbì máa ń ṣe nínú ilé rẹ̀ tó o ti máa ń ṣe nínú ọ̀rọ̀ yàrá rẹ̀ àmọ́ táwa wò ní pé bẹ́ẹ̀ ń torí kóun yóò ṣiṣẹ́ òun náà ló gbà á sí fi ṣe gbogbo tí ń ṣe yẹn àmọ́ mi o bàbá náà ti máa ń bù fúnra wa àmọ́ mi o láti ìlọ ìní ti kí ni máa ìní sùnmọ́ ọ̀kọ́lọ́wò bọ́lọ̀ ọ̀tọ́tẹ̀ lóhùn ní jẹnama ọ̀kọ́lọ́wò ní fẹ́yàwó olófà àdífi àníká oṣù lẹ́tì ìfẹ́mọ̀ ọ̀rọ̀ ti bàrà oṣù lẹ́tì ìzàmínì olófà nígbàtí ara ẹni fẹ́yàwó àdábìlẹ̀ mi ni mo fi jù ní ń gbàwẹ̀ ní máa túnú sòkò wá ní délé ní kẹ́nìkan wọn wá ti fa Islam fún wa pé àwọn bàbá kan wà tó ṣe wípé ẹ̀ẹ̀kan àtọ́jú léyá níbo nìyẹn wà níbo nìyẹn wà torí wípé ọdún àwẹ̀ tí èyàn bá sọdún àwẹ̀ èyàn gbọ́dọ̀ gbà ọlọ́dún nínú ọdún àwẹ̀ èyàn sì gbọ́dọ̀ gbà àwẹ̀ nínú ọdún léyá àti ọjọ́ mẹ́ta táwọn ní àyàmù tẹ̀ṣìrí torí pé ìdánilẹ̀ sọ̀tẹ́lá ń pè ní àyàmù tẹ̀ṣìrí kì ní pé àyàmù kí ni àkèlè ìwà ṣúrùbí ìwà zikiri ìlà ọjọ́ táwọn jẹ táwọn mú táwọn rántí ọlọ́run ọba lọ́jọ́ mẹ́ta so now káwá dìfán islam fún wa pé àwọn kan wọ́n lè gẹ́gẹ́ kan wọ́n lọ wájú kan wọ́n ti ní ìtàtìrì kan ibò nìyẹn wà mẹ́sì ibò nìyẹn wà mẹ́sì wọ́n wá fún wa láwọn èso kan wọ́n kan gbogbo ilé yìí tí islam wá ṣe náà ní pé wájú mú torí pé ní láti ṣèpìlẹ̀ rẹ̀ torí pé láti pìlẹ̀ ìlú yìí báyìí ló ṣe rí torí pé àwọn àwọn gbàwẹ̀ wọ́n ṣe kí ní kẹrin ṣùgbọ́n wá gbàgbé pé láti ìgbà ìṣẹ́ lọ abala ìtàn torí àsìkò ọdún wo ni ṣẹ́kàá ní ọ̀rọ̀ rẹ̀ ẹni tí gẹ́gẹ́ ní tọ́ ọmọ àrí tọ́ 1897 ogun yàtùbá ṣe rí bó ṣe kó ṣe súnmọ́ ara tó ọba àbùsàlámà ò bẹ̀rù twelve years náà ló lò lórí kíní twelve years tó lò yẹn ogun tó jà kò kéré ní méjìlá kò kéré méjìlá sílẹ̀ jílà ń sara wa sí ìtànkẹ́ àti kùránà àti súnà ẹ̀kọ́ máa ń lòlù tó kàn máa ń sọ̀kẹ́ ẹ̀kọ́ wá rí pé àà ah, ìmọ̀kẹ́ ní dáwà lálẹ́ tẹba wá gbé láti fi tẹ́sí rí pé èyàn tó jà ogun méjìlá síbẹ̀ ní ogun méjìlá méjìlá ìjà kò wá sí ọba tó jẹ tí tó fi di 1997 tó fi di 1997 tí ò jagun ká àyà tó bá mọ́mọ́ nìkan àbọ̀pọ̀lọpọ̀ wàhálà tí àwọn bàbá yìí ṣe nígbà yẹn òun ni pé ẹ̀sìn ni wọ́n bàbàrà ní òun jù wọn tó yí wọn lẹ́yìn àbáyé mi wọ̀ lọ ni sábà ní wá sílíkẹ́ǹtì ni náà ṣe bí wọ́n wá ṣe dáwà ní bẹ́ẹ̀ ni kẹ́lẹ̀ tó rú ṣe bí kọ́kọ́ lọ ọkọ́kọ́ lọ sẹ́yìn àbí wọ́n ní sẹ́yìn wọ́n sí ìlú ọ̀yọ́lé wọ́n ní ọ̀yọ́lé wọ́n lọ sókú mọ̀ṣọ́ wọ́n wá sí lọ wọ́n ṣe dáwà wọ́n fi àwọn èèyàn sẹ́sìn àwọn èèyàn gbà wọ́n wá wá sí lọ ni wọ́n so gẹ́gẹ́ tí èèyàn fi wá òun ìyẹn náà ló fi fa gbọ́mi tó omi ò tó láàrin àwọn tí wọ́n bá nílùú yẹn kó tó wá di pé lẹ́yìn ìgbà yẹn àwọn tí ó jẹ́ ọmọ wọn àbùsàlámù padà ní ìsọdásánì pẹ̀lú àgbàjọ tó lọ́wọ́ ìtàkàpọ̀ táwọn yẹn kọ èyí tó kọ̀ rẹ̀ ìtàkì tó èyí ń kọ́ lọ́kàn àwọn ìpínlẹ̀ kan wa. ìlú yòójì ìlú yèjì tó ń fi lọ sí bá gbogbo ẹ̀ lóríṣiríṣi fún táwọn sọ gẹ́gẹ́ òun wípé níwọ̀n bá nǹkan tó yí àwọn ẹni yìí níwọ̀n bá ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe ọlọ́wọ́ bá kó sì bá ní kẹ́ gbogbo wọn so nígbà ń sọ òun náà ní wípé kìí ṣe wípé ẹ̀sìn kìí ṣe pé a máa mọ ẹ̀sìn lórí pé kí ni àwọn lágbájá ṣe bí kìí ṣe pé kí ni ń kọ̀ bí kìí ṣe pé kí lọ́lọ́wọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ pè lẹ́sìn

ẹlọ́run ọba ilẹ̀ àlìyà àbùdú nì àyàfi èmi ọlọ́run ọba nìkan ní kẹ wá sí ìwáṣí ẹlòmí tó yàtọ̀ sí ọlọ́run ọba yìí nínú nǹkan tí máa bí ọlọ́run ọba lójú òun ni kí ẹ̀sìn tó díẹ̀ máa ń sí ẹlòmí tó yàtọ̀ sí ọlọ́run ọba ṣẹwárí ṣẹmọ̀ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún anú sọ́ọ̀tì ní sáà pé inna Allaha gbogbo tí ẹ bá wulẹ̀ kó lè ṣe tó bá jẹ pé nǹkan ẹ̀ṣẹ̀ bá ní tó bá ti yàtọ̀ sí ẹbọ ọlọ́run wa máa borí rẹ̀ wọ́n máa borí rẹ̀ jìyàn àmọ́ tó bá ti yàtọ̀ tó bá ti lè jẹ́bọ ní ọlọ́run wọn ìbẹ̀ ìfèrí ẹbọ jìyàn ò tí ẹ bá kú lórí ẹ̀ àbí kí ẹ tú lọ́dọ̀ tí wọ́n ní ìbàyí nǹkan táwa mọ̀ títà òhìjà sí tá mọ̀ sẹ́kọ̀ ó pé ẹ kí ló dé ẹ wá sọ pé àwọn kan wọ́n sẹ́bọ̀ ṣé àwa gbàgbọ́rọ̀ ọba ní dẹ̀dá ni níta àwa gbà lérò pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní kiri ní tí wọ́n ń pè ní tàbíṣẹ́jì lọ́dọ̀ tó wà nìyẹn ló ń ṣe pé ẹ̀sì rí èèyàn wà á bọ́ síta láàfà yóò sì máa sọ àwọn nǹkan tó jẹ́ ìfẹ́ bọ́ yóò sì tún máa fi ṣe fáàrí pé ẹ̀yìn mo sọ bẹ́ẹ̀ múlẹ̀ lè gbóògùn múlẹ̀ lè ṣe kìnìkan múlẹ̀ lè ṣe kìnìkan ní ẹni tí a pè ní àfà tó ṣe pé kò sí gbogbo ànábì ọlọ́run ọba pátápátá kí ni a torí rẹ̀ gbé wọn dìde àní ẹ̀kúndùn lọ́ha wọ́n ti tẹ́ mi kò tọ̀gbó kẹ́sì ọlọ́run ọba lọ́kan ṣoṣo gbogbo kẹ́sì ń jẹ́bọ fún wọn ṣe pèpè ní ti nǹkan ti jẹ́bọ tó gbogbo dáwà ìpèpè téèyàn bá ń pèpè tó ṣe pé kò sí ìmọ̀ ọlọ́run ọba ṣoṣo níbẹ̀ ọlọ́run ọba ò ní ṣe kí ni kò ń ẹ̀dẹ̀ rí ìyẹn ló fà tí ọlọ́wọ́ bá ti ń rinlẹ̀ fún wa nínú alukọ̀rán ti olowo bá sọ ọlọ́wọ́ bá ní ìwọ ànábì sọ fún wa pé kul man yarzuqukum min as ti wal ard amman yamliku as-sam'a wal absara wa man yukhriju al-hayya min al-mayyiti wa yukhriju al-mayyita min al-hayyi wa man yudabbiru al-amra fasayaquluna Allah fasayaquluna Allah fa qul afala ta'qilun wo ànábì bí wọ́n léèrè àwọn tó ń dáhùn kìbìrì ṣé ànábì sàlẹ́sàlám tọ́lọ̀ ọba rán ànábì sàlẹ́sàlám bí wọ́n léèrè pé talẹ́ni tí ń dẹ̀dà àtẹlẹ́ni ní ṣe kí ni talẹ́ni tí ń sáàdùkù sí fún yín ní sámà àti nílẹ̀ talẹ́ni tó lágbára dúdú àti rírí talẹ́ni tí ń yọ òkú látara àlàyé talẹ́ni tí ń yà àlàyé láti inú òkú ìwọ ànábì bí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí ọlọ́run bá rán sọ́gbà tẹ́ gbà fi ọlọ́wọ́n ọba nínú ilé gbogbo àwọn ìlú ṣe gbogbo kìíní kí ló dé tẹ́ ẹ̀sì ọlọ́wọ́n ọba lóòrùn nìkan ṣoṣo kí ni wọ́n sọ ní tí wọ́n sọ ni pé ọlọ́wọ́n ọba wá sọ tí wọ́n ń sọ ń gbà lè dákàtú mi dúni àwòrìyá màánà àkúdùn ìlà ìrìnkọ́rìnbùnà ìlà

ọlọ́wọ́ bá ní wàyà àbùdúnà min dúnì láhì máa láyà gbóòrùn wà láyà fáàrùn wàyà kúrú náà àùlá ìṣùfà àkùnà ìdàwà wọ́n ní àwọn ilé wọ́n ti gba àwọn níwájú ọlọ́run àbíbẹ̀ bọ́ ni kò sẹ́lò ní ìtẹ́rì lè tó máa fi gbogbo ṣéwù àwọn èèyàn tó pọ̀ àlìjẹ̀nú wọ́n ti sọ ọdún ọlọ́run wọ́n wá ń sọ pé ìfún láì di ágọ́mù ó pọ̀ àlìjẹ̀nú bá àwọn èèyàn sì máa fà á ẹlòmí tó mọ̀ fún àlìjẹ̀lú gan ló ń fà ẹlòmí ìgán mọ̀ tí ó fò àlìjẹ̀lú lòun náà fà gbogbogbò bẹ́ bá ṣe fà á lọ bẹ́ bá fà bọ̀ ẹ̀rí táwọn eléyìí mú wá ń gbà àwọn ẹlòmí òmù wa àwọn ọlọ́run bá ní ọ̀nà bá ti fà àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run yóò wá fà wá súnmọ́ àwọn ọmọ ọlọ́run bá sùn hàn ọ̀rọ̀ tààrà ṣé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ní àwọn nǹkan torí bẹ́ẹ̀ lómi lè sọ pé ìsọ́sà là ń bọ̀ ni sáàpù òkúta ni ìbẹ̀rẹ̀ báwọn yóò sọ náà àgbàfẹ́ ọlọ́run wọn ní dẹ̀dà àmọ́ ẹ̀sìn tí ọlọ́run ọba gbé wá òun ni pé kìí sígbà tó o bá ń bọ òkúta nìkan kò sígbà tó o bá ń tọ́ nǹkan sí nǹkan kan bó tẹ̀sí báwọn mùsùlùmí tẹ̀ tó sì yẹn náà lẹ́nu kódà àwọn tó ń pe ọlọ́run bá ń ṣe tó ń ṣe ẹbọ tààrà tẹ́lómi ń dọ̀ yẹn bí àwọn nítorí ayé tó ikú yóò tán tí ò sí nǹkan mẹ́ tọ́ ọlọ́wọ́ bá ní wà min ayati al-layli wan-nahari was-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamari ọlọ́wọ́ bá ní ẹ̀rí òru àti ọ̀sán oòrùn àti ìràwọ̀ àtòṣùpá gbogbo àwọn kíníwọ̀n nínú ohun àmì ọlọ́wọ́ ọba ni látàsùdúdú lè ṣẹ́mùsì ẹ má forí kalẹ̀ fóònù ẹ má forí kalẹ̀ fóṣùpá nínú sọ́tò tó sílà níbòmí ọlọ́run bá sọ pé wàlá ya'murakum an tattakhizu al-mala'ika wan-nabiyyina arbaba ọlọ́run bá ní ìpáyín láti ẹ̀kẹ́ máa màláíkà kẹ́ẹ̀mọ wá sí kí ni kẹ́ẹ̀mọ wá ibo ni yóò ti jọmú kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àtàwọn nǹkan ní ìnà lóṣìíṣìí kọ́dà kìí kún sí ó kọ mọ̀láìkà lè lórí nǹkan pè gẹ́ àmá ní ìnífẹ́ wọnú bẹ̀ẹ́ lẹ́nu tí nǹkan àwọn kátà pè ní tún láì azọm ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ni ni topic ó kọ àlìjẹ̀mú tí àwọn èèyàn pè ọlọ́wọ́ bá ń sọ nígbà yìí pé àwọn mọ̀láìkà bí wọ́n ṣe mọ́ níwájú ọlọ́wọ́ ọba tó ìyìn ní ẹ má sùn wá ọlọ́wọ́ bá ń sọ nígbà nígbàtí ọlọ́wọ́ bá ń sọ ń pa Isa ibn Maryam tí ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá ní wà ìsọ́rọ̀ lọ́hù ya Isa ibn Maryam a an tàbùtà lè náà ti tàfùsúrí ìtàfùsúrí wà ó ní ya ilẹ̀ haini ní múnilá ọlọ́wọ́ bá ní a padà sọ fún ọmọ Maryam tí wọ́n ló sọ fún àwọn èèyàn wípé kí wọ́n máa lẹ́yìn ọlọ́run ọba àtìyá rẹ̀ kama sí lẹ́yìn ọlọ́run ọba kọ́lá subhánà isa yóò wá sọ fún ọlọ́run pé a ní máa máa wọ ọlọ́run ọba mà yà kúrò ní anakúlà máa lẹ́sẹ̀ ní ibi ápè ìgbọ́dọ̀ sọ òtọ́ fún mi kí n sọ tí ò jẹ́tọ̀ kìíní ìdí wá sọ fún kama sí wà ní kùntù kùntùrú bàbá di àlébùtàbù bí mo bá tẹ̀ sọ bí ọlọ́run bá tẹ̀ mà mo bá sọ fún ọ bẹ́ẹ̀ àti pé ìtẹ̀ sọ ọlọ́run ní ta'lamu ma fi na wala a'lamu ma fi nafsika torí pé ìwọ ma máa ṣe mi èmi ò máa ṣe bẹ́ẹ̀ ní tó bá fi hàn mí nìkan náà máa so níta fẹ́ pàgọ́ bí ìgbà ìkó ni pé èèyàn kan wá ní jáde lẹ́nu kó wá sọ pé ṣe bó ta nígbà tá ti a máa lè máa fi a máa lè máa wòlíì a lè máa kó ààfí òsà a lè máa kó kọ àwọn tí wọ́n pè ní rọ̀hàníyà kò sí jíjẹ́ rọ̀hàníyà tó ka ìṣẹ̀nú lọ òdodo sí pẹ́pẹ́ ni mo sọ pé kìí ṣe pé ibi tí a lọ lọ́nà yẹn so ìwádìí concept yìí gbọ́ ìsí concept yìí gbọ́ ó já wàhálà tó pọ̀ lẹ̀ tí a fẹ́ bọ̀ mí ìgbà tí ọlọ́run bá sọ pé àfọ̀rọ̀ ẹ̀ wọ́n ni àfọ̀rọ̀ ìtumù lẹ́ta wal ومن wa manata ath-thalithata al-ukhra so eléyìí tó jẹ mọ́kúta tó jẹ mọ́kí nílẹ̀ yẹn ìdíhùn nìkan làwọn èèyàn rí mú èsì tó ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà tẹ́ lẹ́yìn tí ń pera rẹ̀ mùsùlùmí tẹ́ tó lù náà tó ń lọ ọgbọ́ yìí bọ́ bẹ́ẹ̀ dìsí gbàgbé sọ yìí ọlọ́run ní látà àti òsá látà àti òsá wàmànáta àti àríjàta alkófà nínú sọ́rọ̀tù nẹ́jì hadithi wáfẹ́ wáfẹ́ àbíwákìdì mẹ́lẹ̀lẹ́sì ó ń sọ mẹ́lẹ̀ pé rọ́dí ọba àrẹ̀wò ó ní àrọ́jìdá ànàbí sallallahu alaihi wasallam àjọ́rì pẹ̀lú ànàbí ìlà ọ̀rẹ́ ìlú zókùn ọ̀bìnrin wọ̀nà ló ń jàdá òhà àbìlì kúfù àtẹ̀tẹ̀fúlàmù àtẹ̀tẹ̀fúlàmù báyìí wọ́n ni mo ṣe bí náà sílẹ̀ tó yá òkú náà ń dára bẹ́ẹ̀ wọ́n ní àwọn ibi kan tí wọ́n láwọn ibi kan tí wọ́n máa ń ṣe kí ni tí wọ́n máa ń fi nǹkan ìjà àwọn kọ́ látara pé wọ́n máa ń rò pé báyà àwọn fi ń wá lùbáríkà báwọn fi ń wá káwọn fi lè jẹjà lókun táwọn bá lọ. àwọn náà bá ní ha á sì lè hájà wọn á máa fi nǹkan ìjà fi ń jà wọn mo wá sọ pé ìwà nẹ́bì àwa sọ pé ìwà nẹ́bì ma sọ pé ìwà nẹ́bì wọ́n pè ní tàtù anwar fọmọ̀rẹ́ na bí sí ìjọba ti fọkúnjẹ ya Rasulullah wọ́n sọ fà nẹ́bì wípé ìwà nẹ́bì ij'al lana ij'al lana sáàtà anwar kama lahum sáàtù nígbà táwọn náà níbi tó ti ń láti ń gbàgbára ibi tí wọ́n kọ́ kìíní ìtò ìpé tọ́wọ́ ti kọ́ bẹ́ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ìdí ó ṣẹlẹ̀ náà ni pé wọ́n jẹjà ìká náà ní kankan náà láàrín wọn fi nǹkan kọ́ ànẹ́bí kí ànẹ́bí sọ fún wọn ànẹ́bí ni áà ilé ìtẹ́ ṣe yìí ẹbọ ni torí pé nǹkan tí àwọn ìjọ ànẹ́bí Musa béèrè nígbà àwọn ẹ̀rẹ̀ náà béèrè ó wà ní súnmọ́ ìtẹ̀lẹ́mìnì àdéhùn tó bẹ̀ wà sọ̀hẹ́ ìní ṣẹ̀túwárí ìyàtọ̀ tó tún wá yàtọ̀ nípa àwọn tí ànábì sàlẹ̀ sálàm tó gbé dìde tó rán àwọn tẹ́sí òun ni wípé ọlọ́wọ́n bá ń sọ ní súrọ́tù àǹkàbù ọlọ́wọ́n bá ní fa ìdá rọ́kìbù fìlfókì dáhùlọ́ha dáhùlọ́ha fókùnrin sí ìhàlà òjì bàbá dé wọ́n bá wà ní odò ní sáwà nínú ọkọ̀ ojú omi tí wàá là dé tí ọkọ̀ ojú omi fẹ́ dànù kí lọ́wọ́n bá sọ ọlọ́wọ́n bá ní ìgbà òun ni ó wà á rí ọlọ́wọ́n bá nìkan Ah, ọlọ́run àṣẹbọmọ́ o àṣekiri kan mọ́ o wọ́n kò ẹ̀sìn mọ́ fún ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá ní falamma najjahum ila al-barri ìdá òun ìṣèkú sábàwá kù nílẹ̀ tán sábọ́ sórí ọ̀tàn ìgbà àbẹ̀rẹ̀ ìdíra tó bá mú wọn lásìkò tí wọn àwọn akéèpé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ń tẹ́bọ́ wọn tó ń ṣe o àmọ́ nígbà wọn ni wọ́n ṣe ẹbọ ọmọ ẹgbọ́ ti nọ́mbà àwa mùsùlùmí ilẹ̀ yorùbá lè ní ìgbà tí ìnira bá mú àwa àti ìgbà tí ara bá gbogbo من هذا كائن أو حضارة طبعا يوم فقد كفر فيما جحد في النبي صلى الله عليه وسلم أفلح ọba lọ báyìí ẹ̀sìn ìbáhùn gbogbo tó wùlẹ̀ fún bẹ máa lẹ̀ wò ó ní sọ́nà ó dá ìrìnàjò tó abẹ́sì tí yóò dá yẹ̀wò anẹ́bìlẹ̀ tó bá fi lè jẹ́ lọ yẹ̀wò tó sì gbàgbọ́ ó sì ti kìbí pẹ̀lú tàbí tó bá wá lọ sílẹ̀ pé èmìkà lọ sílẹ̀ ni àmọ́ gbàgbọ́ fọ́tí days lẹ́yìn yóò gbé sí kò gbọ́rọ̀ májì òun wá láwọn èèyàn wá délé ní èèyàn wá pọ́tìta tí wọ́n ń sọ pé ẹ̀ ń wọ́ wá láwọn ẹ̀ sì sórí ibú kí ló dé torí pé ẹni ká ànábì ni tó bá ṣe pé mo bá mọ tí ń jẹ́ mọ̀ ọ̀pọ̀ ni wàlá ó kún tún á ẹ̀ ó ní tí mo bá mọ tí ń jẹ́ mọ̀ ọ̀pọ̀ ni èmi ní ìbá ṣe kí ni azìkí mi bá pọ̀ jù wọ́n mọ̀ mẹ́sàn-án wọ́n mọ̀ mẹ́sàn-án yẹ̀ tó aburú kan ìbá ti ẹ burú kan tuntun báyìí ìbá ti kàn mí àbí ìgbà tó bá ti mọ̀ kí ni ìdíje ìṣẹ́bí wà sọ mẹ́rin irọ́ dájẹ̀ ní gbogbo ní àwọn èèyàn pé irọ́ náà gbogbo ẹ̀ ìbára náà gbọ́n gbogbo ẹ̀ yẹ́ bá mọ̀ irọ́ ni tó ikú sọ́nù lásán gbogbo ẹ̀ kọ́tọ́ wá sí wípé islam wá tí wọ́n àtàkì wípé ẹ̀fọ́ ní kìíní ẹ̀ ṣe mọ̀ pé ó yẹ kí mùsùlùmí ó gbìyànjú tó jìnà sí irú àwọn irú àwọn kan ẹ̀ so ibi àìmọ̀kẹ́ tó wá látara pé kí náà ń pè islam òun ló sàn débi tá a define fúnra wa àwọn náà láti wa o pé kí ní jẹ́ sàbí kí ní jẹ́ bọ̀ àwọn náà láwò pé lè lẹ́bọ̀ eléyìí fúnra wa láì wo pé kí ni islam gẹ́gẹ́ fúnra rẹ̀ kí ló pè lẹ́bọ̀ wọ́n ní anẹ́bùsọ̀ sẹ́lẹ̀ mú iná rọ́pọ̀ kéèyàn máa pọ̀pọ̀ wọ̀tàmáyé mú máa sùn kárọ̀ málí wàtíwàlà máa sùn fẹ́ sóbìnrin táwọn yẹ́ fi ń ṣe fàájì káàkiri sí nígbàtí apẹ́gbẹ̀ ọmọ tí ó gba wá gbé nǹkan àgbàlagbà jáde sí wàtíwàlà kéèyàn ṣe síkù lànà bí pé kọ ẹ wàá di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn láfa àlẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rì síbẹ̀ kódà ìtẹ́lómi fi ń jà fà gan nìyẹn ìtẹ́lómi fi ń jà fà nìyẹn so ìyẹn ló fi jẹ́ wípé àìmọ̀kẹ́ tí ó generate látara pé kí là ń pè ní Islam òun náà ló sàn débi pé kí là ń pè ní àtàwídì àti àṣírk òun ló wá tàn débi wípé kí ni nǹkan òun ló wá tàn débi wípé àwọn nùsùsù àṣẹ̀ríyà kìtàbù wà súnnà ni àìmọ̀kan yẹn náà ló tàn débẹ̀ o bóò láti máa ṣàlàyé rẹ̀ bóò láti máa tù ṣe mọ̀ pé níbi tí ọlọ́run ọba kẹwàdé nínú ẹ̀sìn yìí ọlọ́run ọba kẹwàá débi wípé ó kẹwàá débi wípé kódà kùránì gẹ́gẹ́ fún rẹ̀ ọlọ́run ọba ṣàlàyé bá ṣe túmọ̀ kùránì kìí ṣe bí báwọn yẹn kàn ṣe ń bọ́ síta yẹn torí nílẹ̀ Yorùbá nǹkan méjì náà ni ìsáìdà kó bọ́ síta kó kọ orin fá fún wákàtí kan tó lòun ti wà sí fáwọn èèyàn àbí àwọn ọ̀tàn nùsàtù màjálìsì ìdìdì bàbàbà méjì àwọn ọ̀tàn tó yẹ pé kò ní ìpìlẹ̀ ẹ wá wo kí aburú wọn wá dé o àsọ́wò kó tóbi ń bá dà kìtàbíllàh tíra ti fi ńlá láàfíà jù lẹ́yìn Qur'an tó jẹ́ sọ̀rí Bukhari wọn sì nígbà yàn orin tí ò nípìlẹ̀ kankan òun ni wọ́n ara kankan lé lórí so náà ló fi jẹ́ wípé nínú àwọn aburú àti àwọn nínú àwọn challenges tá ní tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta lábálá ìmọ̀kànmọ̀kàn ìgbà ń sọ́lọ̀ ń pa rẹ̀ iná ni o òun ni wípé báwo láti máa tú alkùránì gẹ́gẹ́ fúnra ṣe mọ̀ pé tàbábẹ́ tú al-Qur'an Qur'an gẹ́gẹ́ ló sàlàyé bóò láti tú bóò ni Qur'an ṣe sàlàyé ara rẹ̀ tú láti fún wa ní pé a gbọ́dọ̀ tú al-Qur'an pẹ̀lú èdè ẹ̀hàn alhamdulillah tàbábẹ́ tú al gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ̀sìn islam yẹ́ sẹ́sì tó ṣe pé ó kà gbé tíra kalẹ̀ pé kùránì ní o ẹ̀yin lè máa wá fọ́fọ́ lára yín tún bó ṣe wù yín àbí ń kọrí pé wọ́n ti pàtánẹ́wì àbọ̀ jẹ́ pòfẹ́sọ̀ ní arábíkì ó ma wá tọwọ́ bọ kùránì bó ṣe wù lára òun tàbábẹ́tù alkùnrán fún tó tún kọ́ sí pàtàkì òun ni pé agbọ̀dọ̀ gbọ́kùnrán yìí bí lókàtìlẹ̀ kùnrán bí lókàtìlẹ̀ àrọ̀bíyà pẹ̀lú èdè lárúbáwá hasbu kìí wá sí pẹ̀lú èdè lárúbá tí mo mìírì pẹ̀lú rẹ̀ ní tí mo mìírì pẹ̀lú rẹ̀ ni pé hasbu mú jẹ́mu alógáwí alkùnrán ṣe mọ̀ pé nísìnyí bí àpèjú ẹni fún lápèjú ìlú bí yín tí mo sọ ṣe mọ̀ pé tó bá sọ pé àlìjánà nísìn mo lè sọ pé fèrèdáùs àríwẹ̀ kọ́ni kùrán lè pè ní fèrèdáùs àmọ́ tí ń sọ náà ní pé àlìjánà náà ní sọ so kùránì tó bá fẹ́ yóò gbé èdè tẹ́gbẹ́ aṣọ kùránì kalẹ̀ lédè lárúbáwá èdè lárúbáwá yẹn òun láti tú alkùránì ìdí kùránì pè èdè yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà láti tú alkùránì ó pàtàkì kìí wá ṣe pé nìsín ìwọ àlọ gbé ọ múndínú tó ìgbé rẹ́fẹ́ padà ní abẹ́ imani àbí abẹ́ sọ̀rọ̀ nípa hijabu nìsín wá ní tíra tí rẹ́fẹ́ kọ ni wọ́n fi tú ọ̀rọ̀ hijabu bẹ́ẹ̀dẹ̀ ni tí Kùránì pè ní hijabu ohun tó clear ni so ìdí súnà fi ṣàlàyé pé jíjẹ́ ìjábù mi tó kílẹ̀ sí òrújú ni ìwọ ló kàn máa jà mọ́ ara rẹ̀ so now tá a bá la fẹ́ tú alukuran pẹ̀lú èdè lárúbáwá èdè lárúbáwá tí mo mean òun ni pé èdè kùránì gẹ́gẹ́ lá eh, lóga kùránì المعجم يعني المعجم اللغوي القرآني منطق إيه تبدا سوري تتمو فين تنمري ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ yí pé ó ní kitabun fussilat ayatuhu qur'anan arabiyyan liqawmin ya'lamun qur'an a ṣe àwọn àlàyé àwọn àyà rẹ̀ a ṣe nàyà rẹ̀ torí pé qur'anan arabiyyan ni nígbàtà fẹ́ sọ qur'an kalẹ̀ aṣọ kalẹ̀ ọlọ́run bá sọ mọ̀ mí ó ní inna anzalnahu ọlọ́run bá sọ mọ̀ mí pé inna anzalnahu qur'anan arabiyyan la'allahum ya'qilun aṣọ kalẹ̀ aṣọ qur'an kalẹ̀ ní èdè lárúbáwá kẹfìlẹ̀ sí kíni kẹfìlẹ̀ sí lákàì ó mì ní pé a mọ̀ sí ọ̀tọ̀ ní èdè kùránì tó gbé kalẹ̀ ọ̀tọ̀ ní káfí kùránì gan tú ìtumọ̀ àlè kùránì gẹ́gẹ́ fún rẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ni nígbà tí kùránì sọ pé alùkùránì o tìbíyànà lè kú lè ṣe àríwẹ̀ ẹ̀kọ́ ni àti sàlàyé àti sàlàyé gbogbo nǹkan sẹ́wọ̀n pé àlàyé tó lóun ṣe yẹn a gbọ́dọ̀ mọ̀ kí ni kùránì mìíràn pẹ̀lú àlàyé yẹn sẹ́wọ̀n pé nínú àlàyé tí a fi ṣe ìfọ́síwẹ́wẹ́ tá a fi sàlàyé nǹkan tí ń bẹnu alùkùránì òun náà ni ọlọ́wọ́ bá ti ń sọ wípé àwọn ọlọ́wọ́ bá lásọ kùránì kalẹ̀ fún wa nẹ́bì ìdúbẹ́ ìnẹ̀nì náà ìwà nẹ́bì ló sàlàyé rẹ̀ fáwọn èèyàn so ó wá ní jésù bá rẹ̀ àti ìbúyá ní ẹni kún iṣẹ́ mà bàrátà bí ìjá ní iṣẹ́ sàbáàtì mọ̀ wípé àìmọ̀kàmọ̀kà ní torí pé kùránì ti sọ tó mìnì pẹ̀lú ayẹyẹ ó ti sọ gómìnì pẹ̀lú tìbíjáàlù tiẹ̀ ìwọ ni wọ́n dé lòun tún nǹkan tó wù ẹ́ torí pé òwò pé bóyá ní ẹ̀bára náà tẹ̀ ìgbọ́lá bá díẹ̀ kákan múnú kákan mú àyà kùránì ká máa fi kú lámà fi tú sí tó wà wà so ó yẹ ká ṣe tafsiru kùránì bí kùránì torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé alif láàrọ̀ kitabun uqimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir ọlọ́run bá ń sọ ń bọ̀ mi pé tọ́sí tilka ayatul kùránì Qur'an wa kitabin mubin nínú sọ́ọ̀tún náà pé Qur'an gẹ́gẹ́ fúnra rẹ̀ a máa ṣàlàyé ara wọn nínú ẹ̀ náà tá a bá fẹ́ tú al-Qur'an torí pé wallahi àkọ́kọ́ tí mo sọ ní pé tá a bá ti lè mọ definition sí jẹ́ Islam láwùjọ ilẹ̀ Yorùbá tá a mọ sáǹpẹ̀ lẹ́yìn ìgbà náà túláàsì ní fún wa káṣe tafsiru alkùránì bí súnnàtí nàbàwíyà àtọ̀níhà káṣu alkùránì kásàlàyé rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú súnnà nàbì sallallahu alaihi wasallam torí bí ọlọ́wọ́ bá sọ fún ọ́nà sọ́rọ̀tọ̀ náà lè wípé wọ́n máa zanna aléìkàlì kìtàbà ilẹ̀ alìkúbá ìjìnà láhùnmù lẹ́dì tẹ́lẹ̀kù kí wà údàn wà rahmatan lè kọ́ ọlọ́wọ́ bá ní àṣọ alìkùránì kalẹ̀ fún ẹ ilẹ̀ ìtùbá ìjìnà láhùn àyàtí wà náà sọmọ̀ pé ẹni tó bá dé lónìí tó bá rẹ̀ pé kó ní fi súnà tẹ jẹ́ ẹ̀bá àmọ́ wò náà pé ó rà pé eléyìí ló fi pé ìmáàmù ṣáàfì inú ìmáàmù ìlú kí ni wọ́n sọ wọ́n ní àwọn òmẹ́ni kan rí tó pèrà ẹ̀ ló tí wọ́n ti sí mọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ tó wà ní ti súnà báwò ìmáàmù ṣáàfì ọ̀rọ̀ ìmọ̀ ọ̀la ẹ ti mọ̀ pé lè wọ̀nyí tàbá tó bá sọ pé súnà wàláì torí pé àfọ́wò kótù bí ìbádà fi jáde láà òun náà ni òun náà ni kí ni ìmáàmù Buhari ti mú wa tó tẹ̀lé kò sí nínú nǹkan tí àwọn tí wọ́n ti síwájú rẹ̀ tí ti mú wa tí kò sí nínú àwọn tí wọ́n ti wá wá lẹ́yìn rẹ̀ tí ti mú wa ṣebí kí imam buhari tó kọ́ sọ̀rọ̀ buhari wa ṣebí imam ṣebí imam muhasan ó síwájú rẹ̀ àbí ó síwájú rẹ̀ musallam ṣe bá ó síwájú rẹ̀ àbí ó síwájú rẹ̀ musnad asayali ṣe bó síwájú rẹ̀ musnad imam ahmed ṣe bó síwájú rẹ̀ ṣebí ti àwọn ibi báyìí ní imam buhari wá lọ sa àwọn àṣàyàn èyí tó ní àlàáfíà jù tó wá tó sí buhari ẹ̀fà ìmọ̀sẹ́rin náà ẹwà wà burú fún wọn ti ẹwà bò sí wọn ṣe o àbòsí wọn ni pé wọ́n gba ìmáàmù wọn àtọ́ tó ṣe bá dìsí bẹnu ìmáàmù Buhari òun náà ní bẹnu wọn àtọ́ o òun náà ní bẹnu muslim ìmáàmù Ahmad o òun ní bẹnu arisala tó ní pé ìmáàmù Shafi rahimahullah ta'ala wọ́n kó arisala àti omi umm lórí àwọn o lórí àwọn tó ń tako súnà náà torí ìwọ̀n ìmáàmù Shafi torí rẹ̀ mọ́ nílẹ̀ tí mọ̀ pé àwọn ilé ìwọ̀n jìnà sí mẹ̀gẹ́ àwọn adé sáláìdé lábala pé ní àwa láti fáyẹ̀ bí ìsìláàmù ṣe fún wa àwọn bàbá àwọn àwọn àfáwà ló ti fáyẹ̀ bí ìsìláàmù tí ìṣe pé ti ṣẹlẹ̀ àgbékalẹ̀ ààrẹ wọn ní kò sí ẹ̀jáàbò kò sí nínú mínta dín kò sí nínú subhanallah àwọn àfáà onísọ̀ yẹn ìjùmọ̀ wù làwọn àfáà gbé wá lórí rẹ̀ Imam Ghazali gbé ìjọ wà lórí ẹ̀ Imam Ghazali ń tà mọ̀ nínú ẹlọ́wọ́ ìyá òwúrò mi sí ń tà mọ̀ ní pé ní ọdún dọ́dún ń tà mọ̀ nípa obìnrin máa bójú ni the same thing na Ibn Hajar rahimahullah kí lóun náà sọ ọ̀ká aláìmọ̀kan nínú wọn ó jẹ́ lé sọ pé ibùn hijiri òun làkọ́ pẹ̀lú so ìtàwọn sọ náà ni pé àwọn tí wọ́n ń gbéra wọn tí wọ́n ń fira wọn represent islam lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn aláìmọ̀kálùpọ̀ jù nípa ẹ̀sìn islam gẹ́gẹ́ fúnra ẹ̀ kí ni wọ́n pè ní islam nípa kí ni wọ́n pè ní tawhid nípa tí wọ́n pè ní ṣe nípa bó láti tú al-Qur'an náà ọlọ́wọ̀n bá wọ́n sọ fún wa pé nínú àyà mi wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun nínú Suratun Nahl ọlọ́wọ̀n bá ní aṣọ àdékìrù aṣọ al-Qur'an ìgbàta wá sọ kalẹ̀ ní tùbá yìí nà lè nà kí wà náà ìfìlè sàlàyé fáwọn èèyàn ẹ dákun àlàyé tá náà bèèrè ṣe ìbolo wa sunna wá sọ mọ̀ sí wọ́n ṣe ọ̀kẹ́kọ̀ọ́ sí àánú wọn subhanallah alábòsí wọn kéèyàn kọ tí a odidi one hundred and something pages one hundred and fifty something pages òwò àwọn sọ pé kò sí ti ń jẹ́ súnà kò sí ti ń jẹ́ hadithi ó wá mú ayẹyọ kan tuntun wá kò mú ayẹyọ kan tuntun àwọn ayẹyọ tí mo kà kalẹ̀ yìí àti ìwòlá àwọn àti kò mú kankan wá nù rẹ̀ alábòsí wọn wọ́n mọ̀ mọ̀ kì í sì báwọn nìkan náà bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ àwọn mùsùlùmí báwọn náà ti jì tẹ́bá wo ogbó tí àwọn sọmá pọ̀pọ̀pọ̀pọ̀ àwọn nǹkan tó jẹ́ wípé yóò jẹ́ ilé wọn lórí wọn nígbè sílẹ̀ bẹ́ẹ̀ ní làwọn olóyìn náà ṣe ṣe yóò ní ẹ tíra tí mo ṣe ń ka yìí ní sórúkọ rẹ̀ fún yín èyí tí máa ka tíra tí ìsórúkọ rẹ̀ ìtàn sọ fún wa pé nígbà tí àbá nígbà tí àbá alími wọ̀ lọ́rin jàlálẹ́ ní ìdájí jàlálẹ́ ní àbíbẹ̀ fọ́ni wọ́n tó mọ̀ tíra tán kó dé gan èwo ni ìwo ni ìwo ni kílà ń bá ká gan wọ́n mọ̀ sí àtàkúdí àwọn èèyàn dẹ̀ gbìyànjú wọ́n ṣe ìwọ̀n bá tí wọ́n lè ṣe lóòdí wọn tó yí wọn mẹ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó kẹ́ wọn àtàwọn mìíràn tí wọ́n tó jọ wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ṣe wàhálà fẹ́sìn kódà àwọn míì bẹ́nu wọn tó ṣe wípé in tó yí ewu níwọ̀nba tí ń ṣe ń lẹ́sì bàbá ní bàbá ta ṣẹ́kà mínú ṣẹ́kà ẹ̀ sẹ́mọ̀ pé màá tọ́jú wà láyé sábà fẹ́ pé ọba wọ́n ní ọmọ àfáà ní ọba wípé kí ló dé dẹ̀lú pé ọlọ́ọba nìkan làwọn ẹgbẹ́ ìlọ́ba ní òun tí wọ́n tó yé wọn tí wọ́n mọ̀ wọ́n sì kú lórí ẹ̀ àti mo sọ́lẹ̀ kan sọ́lẹ̀ kan gbà sí kílógráfà límìdé lọ́rin tẹ̀dẹ́sìn ìrádẹ́mọ̀ ti dáwà rẹ̀ lóòdí wọn tó yí wọn wọ́n lè gbìyànjú níwọ̀n bá tí wọ́n lè ṣe sòkẹ́nìkan wá délé ní kó máa da nùsùsùrú kó máa da tangẹ́rú so ọlọ́ọ̀bá tó sànù wa so nínú àwọn nǹkan tí a tó padà sí òun ni wípé kí làwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam kí ni wọ́n gbọ́yé pẹ̀lú àwọn nùsùsù yìí kí ló fà àwọn eléyìí ni tí jẹ́ta nẹ́bí sallallahu bá tá àgbàgbé ni lábáwọ́ làwọn sọ̀hábà tá àmọ́ ń sọ yìí ọlọ́wọ́ bá sọ̀hábà nínú ìran lárúbáwá ló fi ṣe wípé nígbà tí wọ́n fẹ́ kó gbogbo àwọn tíra èdè lárúbáwá jọ kí ni wọ́n ṣe lásìkò yẹn ní tí wọ́n fi ń ṣe ya síkì fún èdè àrọ̀bíyà òun ni pé kòrẹ́ìṣì ní òbẹ̀ kalẹ̀ èyí tó bá ti bá kòrẹ́ìṣì mú òun gẹ̀gẹ̀ lówó authentic lẹ́yìn ìgbà tí ìjírá di ẹlẹ́kẹ̀ẹ́ta ah, ni lẹ́yìn ìgbà tí wọ́n ti kó súnà lẹ́yìn sàṣẹ́rà òjò tán òun ni wọ́n bẹ̀rẹ̀ sí máa kó gbogbo àwọn àwọn èdè jẹmújàmù gbogbo tán kó káàkiri wa tó ẹgbọ́n mi ògbò fún àtẹ́jú kì í wọ́n ti gbà yóò gbọ́jú kìtàbù ọ̀túnà lọ so nínú àwọn problem tí a ní òun náà nìyẹn now àwọn òfin gbogbo àwọn problem tó a ní ibo ni wàhálà ti wá ṣẹlẹ̀ ẹ̀yìn ìkàlẹ̀ ibo ni wàhálà ti ṣẹlẹ̀ tó ti wá ibi tí wàhálà ti wá òun ni wípé wàláhì tó fa ni pé dọ́àfù ìmẹ́lì ló fa àgbákù yìí àti adabu tẹ̀sílìmù lè nùsù sí ṣẹ̀ríyà ìgbà ìgbàfàfẹ́ fún tí ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ òun ló dá problem gẹ̀bi tí wàhálà ti tẹ̀lẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀wọ̀n torí pé tí a bá ń sọ̀rọ̀ ẹ̀rí pé ẹ̀ ní ríbi kan àbí ìgbà tí ọlọ́wọ́ bá ń sànà nípa pé wọ́n ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmil akhir ẹ̀rí pé ibi tí ọlọ́wọ́ bá tún sọ̀rọ̀ ń pa agbọ́dọ̀ gbàfà tán fún àlẹ́mùsọ̀lá

àwọn tí wọ́n ń pariwo kẹ́ mọ́ ṣẹ̀bọ̀ náà ni àwọn tí wọ́n ń pariwo kẹ́ mọ́ ṣẹ̀bí díà náà ni ẹjá dúró yìí jáde sàtàrà ń gbé kalẹ̀ ẹgbà àwọn náà ní kí ní ẹ̀rọ ọ̀rùn fún ló fi wípé tìbáàtù yanni ó so papọ̀ pẹ̀lú wípé ìmánù àti àtẹ̀sílímù lè nùsúsí àṣẹ̀ríyà kìtàbù wàsúnà so tí a bá wò dáadáa a sọ fúnra wa pé ibi tí wàhálà ti ń bọ̀ òun náà ni báwo la ti fẹ́ tú al-Qur'an òun náà dẹ̀ ni báwo la ti fẹ́ tú súnà annabi sallallahu alayhi wa sallam òun ló wá sálọ látara pé kẹwàá wò nínú àwọn nǹkan wàhálà tó ṣẹlẹ̀ sí wa tó fi di wípé kò rọrùn fún wa láti máa tẹ̀lé àbí ó ṣe pé ẹ̀sìn wa fi wá wà diluted ó ti wà adulterated dé level tó tó dé lóòótọ́ àwọn nǹkan míì náà tún wà o tó yàtọ̀ sí wípé torí pé àgbà tán yẹnyẹn torí pé tó bá gbà tán yẹnyẹn kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ wípé wa ma kana li mu'minin wala mu'minatin ìdá àkọjọ́ Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara ọlọ́wọ́ bá ní kò sí fún mi nìkan lọ́kùnrin lóbìnrin ni tí ọlọ́wọ́ bá àtòjúṣe rẹ̀ bá ti sọ̀rọ̀ kí ló kù fún mọ̀ wá tẹ́ta ẹ bàbá sì tó wò náà o lẹ́yìn tó gba ọlọ́wọ́ bá gbọ́ sáà lóòótọ́ ìyẹn náà ní bẹ ṣebí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwé asim kan ti gbà wá ọ̀rọ̀ Isra wal Miraj ló tẹ̀lẹ̀ anábì ló ń lọ sí Isra wal Miraj bàtọ́ ló lọ sí Isra wal Miraj ó dìde wọ́n dẹ̀ sọ fún àwọn báńkì pé anábì ló ń lọ sí Isra wal Miraj ó sẹ́wọ́n àwọn kèbèrè àwọn ń pariwo ń gbà wọn pé ee Muhammad tún dé Muhammad tún ìrìn àjò láàrin Mẹ́kà sí Jerusalem láàrin òru ó tún dé o subhanallah kí ni Abubakar sọ Abubakar ni kí ànábì bá sọ pé òun lọ sí ìṣòro wà ní ìrájì lóòótọ́ òdodo ní sọ kódà eléyìí tó bá tún wá kéré sí jù bẹ́ẹ̀ lọ gẹ àbí tó bá tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ òun gbàgbọ́ pò lòdù ní sọ ṣébi tó fi pè ní Abubakar Siddiq nìyẹn àtàwọn sọ ábà ní ìsọ̀rọ̀ sẹ́lẹ̀mù náà ẹ wo gbé sí ayé tí wọ́n bá wọn ṣe ń lò ẹ wo àdìsù mòbóyà mòbóyà abúnú fíọ̀gbà tó wà nínú Muslim kọ́ni tí ó ní òun wábà ní ìsàtẹ́là pé ìwà nẹ́bì mo rí obìnrin kan nínú àǹtọ́rù mo sì fẹ́ fẹ́ ànẹ́bì béèrè lọ́wọ́ rẹ̀ tó o ti wò ó tí bí ń jẹ́ sí pé lásìkò ànẹ́bì sàtẹ́là ojú obìnrin ṣe ń tẹ́yà máa fi yẹ̀yẹ́ káàkiri máa gbójú kiri ànẹ́bì ní tó o ti wo obìnrin yẹn kó wojú rẹ̀ olóhùn ti wò ọyá lọ bá lọ síbẹ̀ kó lọ wo ojú rẹ̀ a bá fẹ́ fẹ́ yàwó yẹn wo a fẹ́ ìgbà tí ó dé bẹ́ẹ̀ tọ̀ bàbá bá yà ń gbà ó sì wá wojú ọmọ mi bí obìnrin yẹn gẹ́gẹ́ ó sì wá jáde nínú yàrá rẹ̀ bí ah tó bá ti pa nẹ́bí sàtàràm ló ní kó wá wù ó ìdìbò àti fíìm tán wọ́n gbà tán yẹnyẹ ó wá pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi bẹ́ẹ̀ tábà ń kàtà àwọn sọ̀hábà kí ni ajeni ni ẹ́ ó kọ́ pé ah, sọ bẹ́ẹ̀ ilé ìtọ́wà gbé fún ọ léyìn lẹ́bù tó kéré òní ò tọ́wọ́ pé ni àwọn nfaada dà sáàbù màmá ń tara ọkà wúlá yóò akọ̀bù òun tún nù omi lè gbé fún lẹ́bù pé kíkì á nìga wo ni o kùránì nìkan ni o ò sì lè fún ọ o láti kírun o fún bọ́dọ̀ ò lè sàlàyé fún abúlé bó o láti ṣe kí ni bó o láti yọ zaka torí pé súnà lẹ́yìn tó sàlàyé gbogbo ẹ̀ ibo ló wà nù Al-Kùránì pé rákà méjì láti fún àtùbá ibo ló wà mẹ́ ẹ tó bá lè tí ọ̀rẹ́ ẹ̀mí kó mu jáde súnà lẹ́bi tẹ̀ ń dàpọ̀ yìí òun náà ló sàlàyé gbogbo ẹ̀ kì í tún wá sí ìyẹn nìkan kódà Kùránì tẹ̀ ń gbé wáyé àwọn tẹ̀ ń takò tẹ́lẹ̀ ní gbà wọ́n gbọ́ yìí àwọn náà gbé Kùránì wá ò tẹ́ kìí ṣe pé súnà náà ní problem pẹ̀lú islam gẹ́gẹ́ ni wọ́n fẹ́ ta òun náà ló ti fà á tó ṣe pé ti ń lapa nínú àwùjọ wa nílẹ̀ yorùbá lè rí ìgbà tó yẹ pé àwọn tí a gbé síwájú tí à ń pè wọ́n láàfà àwọn gẹ́gẹ́ fúnra wọn gẹ́ àyìnmọ̀kẹ́mọ̀kẹ́ pọ̀ lára wọn tẹ́ẹ̀dì mọ̀ pé ilẹ̀ yorùbá wọn bá ti pé ẹ̀sọ́ lábáwá wọ́n ti bìlí kóde gíní ó ti kéwú náà nìyẹn lábáwá àbí first professor ní Arabic ní ilẹ̀ Yorùbá Christian mẹ́rin bàbá mẹ́ so ibá ń sọ ohun náà ni wípé àwọn àwámìlù ní ilé wà tó ṣe wípé ó fi mú káwùjọ rí tó báyìí àmọ́ ilé ìtí ó jẹ́ ìpàtàkì jù mẹ́ òun náà ni pé ìmọ̀ ni ìwà ó ṣe kí ó ti lẹ̀ jù bóòdá ti máa ń ṣe ọ̀fíìsì ìmọ̀ tó ṣe pé ìjọ̀fíìmù náà wà tẹ̀lé òun náà ni àkọ́kọ́ nú ẹ̀ òun ni wípé ìmọ̀ ọlọ́run ọba ma'rifatullahi subhanahu wa ta'ala bí ẹ bá dá ọlọ́run ọba mọ̀ èyí ṣe dídámà ti tàwọn tún bíbọ̀ mọ̀ sọ̀rọ̀ dídámà tó ṣe pé òun ló fẹ́ jọ́ ọlọ́run ọba mọ̀ tó fi mọ́ wá ti ọba o ó fi tó sọ pé ní gbogbo nǹkan sọ torí pé wa ta'ala yẹ ká sọ pé ká sọ fóònù tí mo gbé síwájú yìí ká sọ pé ọlọ́run ọba ni pé nínú ọlọ́run ọba náà ni kùránì jẹ́ ká mọ̀ pé kò sí ẹni tó sọrù rẹ̀ díje yẹn nìkan náà ló sọrù rẹ̀ kọ́lá jẹun olùkọ́ ni ọlọ́run ọba wa fi parí rẹ̀ pé lẹ́kẹ̀kúrò wà lẹ́ẹ̀ni tó bá sọrù rẹ̀ tètè yìí tó bá sọ pé ọlọ́run ọba ni mí èmi náà lọ́lọ́run ọba ibo nìyẹn wà àwọn tó jẹ́ ọ̀nà sọ́ra jẹ́ ọlọ́run bá nílẹ̀ kọ́tù tẹ̀sọ́rọ̀ lẹ́yìn ẹ̀kọ́ ọlọ́run ní láàrín ẹ̀sẹ̀ ìlú tàlàdà ẹ̀sọ́ sọ pé ọlọ́run ọba mẹ́ta ní ọlọ́run bá gba ọlọ́run ọmọ kìfèrí ni wọ́n ẹni tó sọ pé isa òun náà lọ́lọ́run ọba ọlọ́run ọba ní kéfè nínú wọn bó o lẹ́ni tó wá sọ pé ọlọ́run náà gbogbo nǹkan ọlọ́run náà ní gbogbo nǹkan òun yóò tó wá pera yóò tó wá ní òun ní bárò àdíkọ ẹ asọ́ba ti ní fún yín ni nígbà tí ọlọ́run adájọ́ bí gbé mahajja yanni mahajja tún bẹ̀ lọ ó clear òun ṣe bí tó máa dààmú káàkiri ó clear sí clear gẹ ní nǹkan tí ń jẹ́ sí nínú àwọn nǹkan tó alkiburu girimakari girimakari wàlá àrígbà ní kò sí dájí lè sọ́tọ̀ àrígbà náà ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ó ní sàúsìrìfò àyàtì sàúsìrìfò àyàtì alẹ́dínlẹ̀ yàtàkẹ̀bàrún na fi áàbùdó ilẹ̀ wa in yàrá òkú lẹ̀ àyàtì láàrin òmìnira وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن جاءوا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها جاهلين ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n ṣe gírímẹ́tàì ṣe mọ̀ pé gírímẹ́tàì ànígbọ́ ànígbà ni ànígbà ni o kò sí ẹ̀ṣẹ̀ lè sọ́dọ̀ ànígbà bí ẹ bá ti ní sọ pé ànígbọ́ ànígbà kò ní rẹ́sìn gidi ọjọ́ tó mo bá ti lè rẹ́ra rẹ tó rẹ́ra rẹ kalẹ̀ wípé áà ah! ìṣe ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ bá tó sọ sẹ́nẹ̀bí sàtìlá mo sọ òun náà ní kíni òun náà ní jọrọ lórí fàá níbi hadithi tó wà nínú Bukhari nínú Muslim àti tìmísì nígbà tí wọn sàlàyé pé kí ni wọn pè ní alikiburu kánábi ní la yadkhulu al-janna man kana fi qalbihi mithqala dharratin min kibri ẹni tí kíbrù bó ṣe mọ fọ átọ̀mù ó ti kéré tó yẹ tó bá wà nínú ẹ̀mí rẹ̀ kò ní àwọn ah, abéèrè ọkùnrin kan wá béèrè lọ́wọ́ ànábì pé báwo wá ni ọkùnrin kan tó ṣe pé òun fẹ́ ká sọ rẹ̀ máa já hmm? ó fẹ́ kí bàtà rẹ̀ kó wọ bàtà tó já ànábì sọ yìí pé ọba ọba tó rẹwà ní tó rẹwà níta wá ń pè ní alikiburu ní wípé kó báyìí kó àwọn ọ̀gá náà sọ̀rọ̀ yẹn àwọn ọ̀gá náà sọ̀rọ̀ yẹn wà láì inú àwọn ọ̀gá tó kú àgbákò bá nú àwùjọ yìí nígbà náà òun ni alhassan kéta ṣe mọ̀ pé kéta ló mú ìbílí sórí sórí ibú sórí sórí ibú ó ṣe kéta nẹ́bí náà ni àwọn náà tàbọ́lọ̀ ọba وإن فريقا منه لا يكتمون الحق فهم يعلمون wọ́n mọ̀ òdodo ìyàwó kìí pé ìyàwó yóò mọ̀ òdodo òtórí kèéta tí ń ṣe fún àwọn tó jẹ́ àwọn mùsùlùmí ló bá tí wọ́n fi gba fún ọ̀fi ṣe ìtàn fi ṣe kìíní nínú ẹ̀ náà alhẹ́rìsù alàlìjáàdì wàlmẹ́ẹ̀lì alhẹ́rìsù alàlìjáàdì wàlmẹ́ẹ̀lì àà ah, owó tí mo ní ìdí yìí tí mo ní ìbò ní òdí ní bọ́ wàláì òun ní kó àwọn àjẹ́wò bá nú àwùjọ yìí ẹ wo habaru irakla irakla ọba rome tí àdéhùn sàkólà mọ́ náà ń sẹ́sí òun gẹ́gẹ́ padà fẹ́ rẹ̀ sọ pé ànábì yìí ló wà òdodo ní sọ kọ́lọ̀ tó pé àwọn èèyàn rẹ̀ ìgbà táwọn rẹ̀ wá máa lọ́wọ́ pé tó o bá fi lè ṣe ìsìláàmù yẹn pẹ́rẹ́ àwọn òsì àwọn òsì tẹ̀lé ọmọ ìgbà padà fi ó bọ́ kò fẹ́ kí owó rẹ̀ wà kò fẹ́ kí iyì rẹ̀ kó bọ́ òun ló fa kíni àìrí ìsìláàmù tí ó ṣe kíni tí ó fẹsẹ̀ rẹ̀ nínú ẹ̀ náà nínú àwọn nǹkan tí ó máa ń ṣe okùnfà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ tí a wà lẹ́yìn tí wọ́n fi rí Islam tí ó wà sọ̀hìn òun náà ni àwọn nǹkan díẹ̀ díẹ̀ sí aṣọ yẹn ó pọ̀jù bẹ́yẹn lọ àmọ́ nítorí àsìkò torí wọ́n ti fún mi ní wọ́n ti fún mi ní kìnnàpè àsìkò wọ́n ti ń bá àsìkò hàn mí àmọ́ kókó tó wà ń bẹ̀ òun ni pé tá a bá fẹ́ sọ́ọ̀bù pọ́blẹ́mù yìí wà láì rọrùn àwọn kí àmì náà bẹ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ torí àsùkò ìgbésí fẹ́ ká máa fún mi ní ìní tọ́wá ti fún mi ìfẹ́ máa fẹ́ bẹ́ẹ̀ ń gbé kíní kalẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ta'zimul wahyi a ní láti bàbàrà wahyi wahyi kìí ṣe pé wahyi nìkan ni al-Qur'an orúgbé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ wípé nínú suratul najm pé ànábì òní ṣe kíni wọ́n ti kú ànìláwà in huwa kò ní sọ̀rọ̀ ìfẹ́ inú àyàtúkọ́ sí pé kíni so sẹ́ẹ̀mọ̀ pé nínú nǹkan tí ìjẹ́ kí ìyàn ròdòdó náà tàbí ìfẹ́ ló náà wà mẹ́ ẹ àmọ̀kódòdó rẹ̀ sọ lóòtọ́ àmà ní tẹ̀lé náà ẹ torí pé torí kó ti wa sọ torí pé ó ti sí àwọn àfá sọ ẹ sì máa wọn bá fi ròyìn àwọn sẹ́ǹdé bẹ́ẹ̀ bá ròyìn wọn pé tó bá àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó ń tẹ̀lé kí ni wọ́n máa fi ń ó lè bá àwọn ìgbẹ́rù jẹ́yà so tàṣímù wáyì kíyàn sán wáyì tó jẹ́ alkùnránì wà súnnà yé wà lùzúmù alẹ́kì káàmù ilẹ̀ káwọ̀ wá sí kíni káwọ̀ wá sọ pé òun láàmà fi ṣe ìdájọ́ sábàtí lè tàbí pé òun láàmà fi ṣe ìdájọ́ nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà tàhàrímù dọ́rùbù bá àgbọ̀hù rí báà wá fi áyà kan ká fi gbáyà kan tẹ̀wọ́n báwọn yẹn ti máa ń ṣe yẹn kama fi àyà kan gbáyà kan àyà alùkùránì yóò tu kùránì súnà lẹ́bí yóò tu súnà lẹ́bí èyí tí ó clear yóò sọ sẹ́mọ̀ pé kùránì méjì ni àwọn mọ́kàmù wà àwọn kí ni wà àwọn mùtẹ̀ṣáàbì wà so àwọn tó jẹ́ wípé mọ́kàmù ni wọ́n òun clear tó rí bí ntọ́lọ̀ ọba ń sọ lélẹ̀ àmọ́ ò tó jẹ́ mùtẹ̀ṣáàbì mùtẹ̀ṣáàbì wù yẹn lẹ́ẹ̀dá padà sí mọ́kàmù èyí wọ́n sọ pé mọ́kàmù lẹ́wọ̀ á dá padà sí mùtẹ̀ṣáàbì báwọn àpá so lẹ́yìn bẹ̀ náà ojúbùl ìmẹ́ni bil kìtàbì kìí gbogbo tàbá ti pè é ní tíra ó jẹ́ kìtàbù wà súnnà ní agbọ̀nà ṣe gíní agbọ̀nà ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ káwá dáhùn tẹ̀ṣẹ́ bí olùkìtàbù wà súnnà ilẹ̀ mọ́ kàmì nìkúmá jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ká mọ àtẹ̀wíyìsù maratibù àhàbáà wà masadiru ẹlòmí ò mọ́ tó jẹ gíní ò mọ́ bí tó ti yẹ fún mú ẹ̀sẹ̀ ah, àwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí kò ń sọ fún yìí àwọn ìdìbàmbàmbà méjì àwọn ìdìbàmbà méjì ní sọ́dì mọ̀jálí sí ìdíra tí ò ní tí ò ní ìsinẹ́lùbà ẹwà wò kùránì mẹ́lẹ̀ tó Buhari mẹ́lẹ̀ tó Muslim mẹ́lẹ̀ nínú ọjà mẹ́lẹ̀ àbúdá ọjà mẹ́lẹ̀ gbogbo wọn mẹ́lẹ̀ wọn wọ́n wọ owó ìdàtí fún àwọn èèyàn wọ́n wà lọ wá àwọn nàwádìí ìwò àwọn tíra tàn kan òun wọ́n ti ṣe wà sí fáá tó tí a bá mọ lẹ́bù ibi tó yẹ ká máa gbé nǹkan sí pé eléyìí ibi tó ti yẹ ká fi mẹ́sìn eléyìí wà láì tó sọ fún ní ìmú ìgbésí ayé wa èsì kékeré gẹ́gẹ́ náà òun ní pé ẹ̀jìbọ́dù lè wà sọ́kọ̀ bẹ́yìn ẹ̀lùmọ̀kúlì wẹ̀lùmọ̀kúlì ká ní ẹ̀dùsọ́sọ̀ yìí pé wàláì kò ní yapa kíni kò ní yapa làákàyè làákàyè tó bá pé mò ń sọ̀rọ̀ kìí ṣe làákàyè ẹni tó lè pé tó ti dàpọ̀ mọ́ pátábà àti tó bíkọ̀ mò ń sọ̀rọ̀ ẹni tí làákàyè rẹ̀ tó bá wà lórí píktọ̀ yóò gbà yí pé tí ọlọ́run ọba ń sọ òun náà ló bá làákàyè làákàyè wo gẹ̀lẹ́ jẹ́ ń sọ ìtò sọ pé kò bá làákàyè mu ẹ kò bá kí náà pè ìmọ̀ òdi òní kò bá rùn tó ń pẹ́ ìmọ̀ òdi ẹ̀sùn olóyìn tó bá tó di lọ́la yóò tún ṣe gíní ọ̀rọ̀ tí ní kí náà ń pè ọ̀rọ̀ chloroquine ìbọn náà ń fà láàdára wọn láti lọ́yìn eléyìí sọ pé báyìí ló ti rí eléyìí sọ pé pípé báyìí kọ́ ló ṣe rí ìmọ̀ tẹ́ǹtorí rẹ̀ jánu tútù nìyẹn ni ẹ o tẹ́ǹtorí rẹ̀ já hadith ní tẹ́ǹtorí rẹ̀ wíwú yìí àti tí Imam Bukhari ò fi gan torí àìmọ̀kàmọ̀kan ẹ̀wọ̀ ẹ̀sìn wí ìtí Imam Bukhari ó gbàlérò pẹ̀lú tó sọ ẹ̀yìn sì ń sọ bẹ́ẹ̀ pé tí Imam Bukhari wínú wọ́n ì ìtàsára jàmájà náà ni ẹ̀sìtì agídí náà agídí náà ni agídí náà ni kò sí bí wọ́n ti lè sọ́tọ̀ ànígbà náà ni so tí ó bá ti lè gbà yí pé almankulu àti almakulu pé nǹkan kan pé méjèèjì máa ṣe kíni ó máa ń papọ̀ ni torí pé làákàyò ní tako nǹkan ọlọ́run bá tí ó gbé kalẹ̀ ní làákàyò tí ó bá pé dáadáa

Ah, ó wá lọ travel láti Mẹ́kà lọ sí ní ìtì tó possible àfi possible náà ta lè gbé flight láti láti mẹ́tùlẹ̀ láti Mẹ́kà lọ sí mẹ́tùlẹ̀ sí ìdíje láàrin alẹ́ àti òru tó possible àfi possible láká ìwà ẹjí ká máa ń gbílá aká ìrọ̀wálẹ̀ fún ìjábù ọ̀tún náà lẹ́yìn ìgbà náà òun ni pé kàmà kàmà kàmà kọ́dìrò àtẹ́lẹ̀ káàmà kí ni káàmà òṣìṣẹ́ tí àwọn ẹni ìwájú wà látàrí àwọn sàhábà káàmà bí àwọn sàhábà ṣe rí káàmà bí àwọn tàbíìn ṣe rí àwọn tó tẹ̀lé wọn imam malik imam shafi'i imam ahmed imam abu hanifa àtàwọn àbúrò àti wọn tẹ̀lé wọn káàmà kábàbàrà wọn àgbọ́yé wọn wúlò ju gbogbo àgbọ́yé tẹ́nìkẹ́ni bá ń gbé káàkiri lọ lónìí torí pé àwọn eléyìí àwọn ni wọ́n áyá àwọn ni wọ́n ti kíni wọ́n wà ń bẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe kíni tí wọ́n fi ń sọ áyà Al-Qur'ani kalẹ̀ òun náà ló ti yẹ ká máa fi ṣe ìpìlẹ̀ táàmà fi gbẹ̀sìn wáyé wàláì tí a bá lè lo gbogbo àwọn kinní wọ̀nyí pẹ̀lú ògbọ́ ọlọ́run á padà rí i pé yóò sọ gbogbo àwọn ìpèníjà tí a ń sọ pé ń kojú wa ní àwùjọ rẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ gẹ̀ àmọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n ti fún mi ní ẹni lórí ìgbọ́yé àwọn sọ̀hábà ìsẹ́ pé ọlọ́wọ́ bá sọ fún wa pé wọ̀sàdìkún ní àwọ̀lúnà mi nínú àjírí ní ọ̀là ọ̀sọ́r wà lẹ́ní ní ṣẹ̀bà ohun ní ìsẹ́ ní ọjí àlọ́wọ́ anhu wà rọ̀dú anhu wà ájẹ̀lẹ́hùn jẹ̀nẹ́kì tẹ́jìrì ọlọ́wọ́ bá sọ wípé àwọn tó ti wá nínú àwọn muhajiru àti àwọn ọ̀sọ́r ọlọ́wọ́ bá ti yọ́nú so ní ìsìn nígbà tí wọ́n wá dàmú pé èèwò láti ẹ̀wà sí ibẹ̀ nísìn ìgbà tí ọlọ́wọ́ bá ti sọ àtírí fún ọ̀hún àti àwọn àtírí tó yẹ ká máa wá kiri nì pé àwọn tí wọ́n já àwọn ẹni tí wọ́n nínú àwọn àǹsọ́rù àti àwọn mọ̀ àjìrúnà ẹni tí ọlọ́wọ́ bá ti yọ́nú sí ni wọn ọlọ́wọ́ tó wá ní àtàwọn tí wọ́n bá tó tẹ̀lé wọn náà ọlọ́wọ́ yọ́nú sáwọn náà tẹ mọ̀ pé ìyìn ló yẹ kí òun wá káàkiri ọ̀gá kóòrùn ẹni ti ìbádà wọn kóòrùn ẹni tẹ̀sí wọn èyí ò ní ó yẹ kú jẹ́ bàbàrà sí oníkálukú wa so lábàlá tí mò ń sọ wípé àwọn ilẹ̀ nínú imani wa àti ìgbà fún Kùránì àti súnà nẹ́bìtọ̀ sẹ́lẹ̀ òun ló jẹ́ àwọn àjàgà tó ní agbára tí ń dàmú wa nínú àwùjọ kó láti wá sọ́ọ̀fẹ́ akọ́kọ́ náà òun gbé márùn fọ́tò wá káàmà ọlọ́run ọba káàlà wà táàlà káàmà bí òun àwọn sáàbù òun ní kíni òun ní òun ní alifọ́ọ̀lì òun ní ṣe alìsẹ̀kí fún yà òun ní ṣe gbogbo nǹkan fún yà nínú ẹ̀ náà òun ni pé káṣe ìsìláwù yàrá ìsìláwù ìmẹ́ni kágbà pé gbogbo ìsà pátápátá ogun àgbéga yẹn yẹn ọlọ́wọ́ bá nìkan lónìí kádẹ̀mọ̀ bí ayé yìí dá wà ń bẹ̀ yìí ọjọ́ kan láti ilẹ̀ olówó olówó ń padà sílẹ̀ lọ́jọ́ kan náà olọ́lọ́lá o lọ́lá o ó padà sí kíni ó padà sílẹ̀ ní ọjọ́ kan náà ni so gbogbo àwọn olú àwọn kan báyìí tí a bá ń gbìyànjú láti pé kí a máa tẹ̀lé wọn pẹ̀lú ìfọlọ́run yóò sọ fún ọ̀gọ̀rọ̀ nínú àwọn àwọn problem tí a ní ọlọ́wọ́ àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ilé tí ara ara sọ ní ìwọ̀nba yìí ọlọ́ọ̀bá tí ó bá ní tó jẹ́ àdánwògbà fún wa ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó sì jẹ́ kí gbogbo ilé tí a bá ṣe náà ọ̀nà ọba tí wọ́n dá lùwà ní àyà tó pẹ̀lú ọkọ̀ ọlọ́run ibi tí èmi tí màá tuntun ní eléyìí àwọn nǹkan mí náà bẹ tó jẹ mọ́ nǹkan tí a tó lè ṣe gbogbo àwọn nǹkan tí ó bá ti wá tó ti kó ta kòkò dá lùwà tó nàka jìyàn sí káwọn máa fọwọ́ yẹpẹrẹ mú àwọn àwọn àfáàrù tó bá tètè dé ká tètè takò gẹ́gẹ́ náà ni pé ká wo àwọn tàrí ẹ̀ alfitani alfikiriya tó ti kọjá báwo ni súnà tí bá lè súnà ló sẹ́kù ìmáàmù amadu sẹ́kù náà ìmáàmù ìmáàmù amadu sẹ́kù náà gbogbo àwọn tó tó fi súnà wọ́n tó gẹ́gẹ́ náà ká máa ti kíni kí a máa ra òdodo ká máa rà sí torí wípé nínú àwọn nǹkan tí máa mú yàn tó ti fi ọlọ́ọ̀bá tó máa ń gbé ìmáàmù yẹn ga tí sì máa mú yàn ṣe tẹ̀sílíì tí a gbà fún súnà nẹ́bí sọ̀rọ̀sẹ́làm àti torí pé nínú àwọn ọ̀gá tí yóò fi máa ní òun pé kíyàn sí ẹ̀kí ẹ̀mà bẹ̀rẹ̀ lórí sabat àtàbátì yìí náà ó máa jẹ́ kí ìmáàni àkó lékún ó sì máa jẹ́ kí ni ó sì máa jẹ́ kí èyàn bí ó ní orí òdodo àbẹ̀rẹ̀ ọba sàánà wa ta'ala lè jáwé ọ̀nà الله وبعد Jangan terlalu diadakan awal muda bahwa sana tidak. Ini yang boleh mohon dari ini Islam ia berubah. Kita tuh Islam kan ini dari bawah ini. Kesadiran atau sekaligus Islam mana tak dari koni dari bawah ini oleh